rí sí o kì í ṣe kákan máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ́kún ọlọ́pàá ní Yorùbá nation parí sí o Yorùbá nation jìn Yorùbá nation dẹ̀ poríṣiríṣi mo dẹ̀ wá fi tayọ̀tayọ̀ mo fi sọ fún gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé lónìí wípé ohun tó ń rùn náà ó ti kúrò nílẹ̀ finally finally àti màmá onítìrí àti bàbá wa chief Sunday Igboho doctor àti bàbá wa Akíntóyè ìjà ti parí o a ti kọrin yẹn fún wọn wípé ìjà dópin ogun sì tán olùgbàlà jagun mòlú orin ayọ̀ la ó máa kọ aleluya ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ sọ lẹ́nìí wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là ń dẹ̀dẹ̀ káwọn èèyàn má bàa padà àríwá bí ẹni tí ò mọ nǹkan tó ń ṣe káwọn èèyàn má bàa padà àríwá bí ẹni tí ò mọ nǹkan tó ń sọ káwọn oníṣù tètè kọ́ má bàa padà jèrè ọ̀rọ̀ lára wa la fi sáré wá sọ̀rọ̀ yìí lónìí mo dẹ̀ ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin Supreme Religious Council ọ̀rọ̀ yìí ni mo dẹ́nu ilé ẹ̀kan tó fi kọ́ tiwa bàbá gẹ́gẹ́ ojú bàbá wa chief imam olórí oko káfàtà nílùú Ìlọrin bàbá ló sàsọtẹ́lẹ̀ wípé bàbá yìí o Akíntóyè òun ló máa jẹ́ olórí Yorùbá nation worldwide ọ̀run ẹgbà ọ̀run rẹ̀ gbà bẹ́ẹ̀ chief imam Ìlọrin Mushifi Lafuri Adisa bàbá mi kẹpẹ́ láìpẹ́ láì jìnà ẹ gbàlejò wa bàbá gẹ́gẹ́ ojú bàbá wa àdúrà mi gbà chief imam ilẹ̀ yorùbá nílọrin àti màmá mi obìnrin bí ọkùnrin obìnrin kan ṣo bí one billion màmá kogi <laughs> àwọn mẹ́ta yìí ni wọ́n ṣe olórí fún supreme religious council for yorùbá nation kí dẹ̀ ló dá dúró lé lórí pé kí ni o a ò ní sọ pé ìṣẹ̀ṣe nìkan ṣo òní yorùbá nation àwọn òní sọ pé kìrìsẹ́nì nìkan yóò kà nìkan ní yorùbá nation náà àwọn mùsùlùmí náà wà láàrin wa tí wọ́n sì gbé mímọ́ dání tí májẹ̀mú ò tí ì bàjẹ́ tó jẹ́ pé tó bá dẹ̀ dogun àwọn náà àjà so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ tètè bá wa fi mọ̀ ṣọ̀kan torí wípé kí ni ibi tó kọ síwájú fẹ́lòmíì ẹ̀yin ní lọ́dọ̀ ẹlòmíì o mo tún tún sọ ohun tí mo sọ tẹ́ fi kọ́ọ̀tì mi mo tún padà tún sọ báyìí kò yí sí kéèyàn kan déédéé máa dánú mọ́jú kó máa sunú gbó kó máa láìṣe ọ̀bọ láìṣe nàkí abẹ́rẹ́ ibi tá a wà ní. bàtà débi tẹ́lẹ̀ àwọn Fúlàní Nàìjíríà lọ́ máa wọ kakí tó máa rìn bì ọlọ́run ló bá wa lé wọn lọ. a dẹ̀ tí ìdáwọ́ iṣẹ́ dúró àti ìdáwọ́ àdúrà àwọn òní nǹkan méjì o a kàn máa tàn mọ́lẹ̀ náà ni nǹkan á dẹ̀ ba ọ̀tá. àbẹ́rẹ́ àwọn baálé ilé àtàwọn ìyálé ilé tó ń wò wá àtàwọn tó tún fi ilé fọ̀nà sílẹ̀ tó wà ń bí lónìí lórí ọ̀rọ̀ Yorùbá kẹ́ lè mọ̀ wípé ó ti kú òlérí ọmọdé ẹ jọ mú fọlọ́run bẹ̀ wá ẹ má jẹ́ kó tún wó mọ́ o December yìí nìkan ló kù tá a bá ti lè ṣe ẹsẹ̀ gbé ní December yìí ee eh. <laughs> èmi ò mọ mi ò mọ irú irọ́ ta fẹ́ pamọ́ ohun tó gbèrú bàbá yìí dìde láti ìlú mẹ̀kọ ṣé ẹ gbàgbé ojú bàbá bàbá ẹlẹ́dìyẹ ẹ̀gbẹ́ eégún ńlá tó dágun dúró nílùú mẹ̀kọ tó fi mú kọ́ dìde pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn àwọn àgbààgbà mẹ́ta láti ìlú mẹ́kọ wá bá wa nínú aginjù elédùnmáre yorùbá nation yìí <laughs> wọ́n lọ́rọ̀ tó fẹ́ bá wa sọ wọ́n fẹ́ rọ̀ wá ṣùgbọ́n kó tó di pé bàbá sọ̀rọ̀ èmi kàn ń bẹ̀ wá ni ẹ má jẹ́ kó tún wó mọ́ ẹ̀yin supreme religious council ẹ gbé àdúrà oníṣẹ̀ṣe kalẹ̀ ẹ gbé àdúrà ìmáàmù kalẹ̀ ẹ gbé àdúrà wòlíì kalẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ìlú sí ìlú ìletò sí ìletò bọ́dà tó bọ́dà káwọn ọmọdé rẹ̀ tẹ̀lé yín bẹ́ẹ̀ èèyàn kan bá lóun máa ṣe tí ò dáa káwọn ọmọdé jẹ́ ó mọ̀ níwọ̀nba ohun tó ní kálukú bá béèrè ẹ bá wa fún wọn. àwọn ògbógun ti jọba o ìjọba tó ṣe dáadáa àwọn ògbógun ti fúlàní fúlàní tó jẹ́ pé kò rí tiwa ṣùgbọ́n fúlàní tó gbàbọ̀dè ó gbà sórí ara ẹ̀ ni so orí ohun tá a dúró pé kí ni o life and properties of Yoruba indigenes must be safe home and abroad a ò lè lajú sílẹ̀ kó máa wọlé máa pàyà bá bàbá sùn lójú ọmọ bọ́mọ sùn lójú bàbá nǹkan tọ́lọ́run kórìíra jù lóde àgbáyé gazing tó fi pa Sódómù àti Gómárà rẹ̀ káwá kó wọlé Yorùbá kò lè work gbogbo nǹkan tó bá máa ná wa la fẹ́ fún àwọn òde ẹnikẹ́ni tó ń ṣe tiẹ̀ má ṣe tiẹ̀ ṣé mọ̀ pé ọ̀rọ̀ jáde ńjọ́ sí wípé a rí pé igi tútù ó jáde láti inú igi gbígbẹ ó túmọ̀ sí pé nàìjíríà sì dúró níbi tó dúró sí ṣùgbọ́n ṣá ìlú kan jáde tó jẹ́ wípé ó dáa ju amẹ́ríkà lọ àwọn olóye dẹ̀ wádìí ẹ̀ wọ́n nílẹ̀ yorùbá ni. àwa fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àsọtẹ́lẹ̀ yẹn náà ṣì ń lọ o ó dẹ̀ dàbẹ́ ni pé ó ti ń súnmọ́ ṣe rántí pé sọ pé tó bá ti tásìkò kọ́ pọ̀lọpọ̀ ló máa ra kẹ̀kẹ́ onímàjẹ̀mú yẹn ni tó bá ti tásìkò kọ́ pọ̀lọpọ̀ máa ra ọ̀kadà torí pé kò ní fi taratara sí epo ṣé kò ti máa súnmọ́ táìmù yẹn lọ báyìí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ẹnu tèmi kọ́lẹ̀ ti máa gbọ́ pé ìyá tíṣà kú. ṣé o gbàgbé àsọtẹ́lẹ̀ igi oríṣi méjì tó wó lulẹ̀ tí wọ́n wá ń fi àkísà tí wọ́n fi ń bò láṣìírí igi ọ̀pẹ àti igi ọ̀gẹ̀dẹ̀. àní nǹkan fẹ́ ṣẹlẹ̀ láìpẹ́ ṣùgbọ́n kí ni ká ti gbọ́ wípé àwọn odidi kọ́ lọ gbé odidi àfa five hundred kọ́ lọ kó wọn sínú ilé jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé ẹ ṣáà máa gbàdúrà yìí pé ò bá ògùdọ̀ kù ohun tó gbé wọn sínú ilé ní nínú Yorùbá ọ̀gùdọ̀ kù ok káwa sọ pé rọlọ́ ń pa ok ó di pìrìsẹ́ńtà mélòó tí ò tí ì bára wọn jà ó di coordinator mélòó nínú skọ́ọ̀dì ẹ̀ lórí Yorùbá nation yìí tí wọn ò tí ì fọra wọn lẹ́sẹ̀ lẹ́nu. ẹ ó di mélòó la fẹ́ ká ó ti yá wọn kan wọ́n ti ń rẹ́rìn. ẹ kàn sọ pé wọn ò ṣe nǹkan kan wọ́n ṣe mẹ́wàá o a tún gbọ́ wípé voice note yẹn wà nílẹ̀ tẹ́ bá ní n play ẹ̀ máa play ẹ̀ o but kò ní jẹ́ sí i torí pé a gbọ́dọ̀ kú òǹbí láìpẹ́ torí ọ̀nà jìn ibi tá ọ̀pọ̀lọpọ̀ ti wá voice note kan wà ní circulation lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sọ pé ọ̀gá àwọn aláṣọ kakí mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ̀gá aláṣọ kakí ló ní wọ́n bẹ òun pé kóun lọ ra màálù oríṣi méje màálù rọ̀gbàrọ̀gbà dúdú oríṣi méje ó dẹ̀ ń rì mọ́lẹ̀ ó ń rì mọ́lẹ̀ ìkan fún ẹnubodè ìlú kan ǹjẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ wípé ìdìbò tó ń bọ̀ yìí o ìfẹ́ àwọn ìkà ènìyàn kó ṣe wípé káwọn ọmọ Yorùbá kó má rojú ráyè ṣùgbọ́n àwọn ni wọn ò ní rojú ráyè àwa máa rojú ráyè. ìdí nìyí o operation Nehemiah la wà ẹ máa fọwọ́ kan kọ́ ilé ẹ fọwọ́ kan mú ohun ìjà dání ni mo fi ń rọ gbogbo ọmọdé pátápátá wípé ẹ màmá Onítìrí lèmi tẹ̀lé ẹ Chief Sunday Igboho ni mo gbà fún ẹ bàbá Kíntóyè ni tèmi ẹ bàbá Dédìran o ẹ Túwálé ìyẹn kọ́ ló kan o ẹ bàbá Chief Imam àwọn ni ẹ màmá Kogi ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ fẹ́ ba gbogbo ẹ̀jẹ̀ tẹ bá ti ń ṣerú ẹ̀ gbogbo àwọn olórí wa pátá lẹ́yẹ kan ṣo ẹ ọ̀tọ̀ làwọn tó dúró sí politics fún Yorùbá nation àwọn tó ní administration ẹ fi administration lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọdé tẹ́ ẹ lè secure boundaries tẹ́ ẹ lè secure border tẹ́ ẹ lè secure community tẹ́ ẹ lè secure àdúgbò ẹ̀yin ni kẹ́ ẹ dìde báyìí o kẹ́ ẹ má jẹ́ kí nǹkan burúkú kó wá ka yín mọ́lé kẹ́ ẹ tó mọ̀. bàbá ìwá ni pé àwọn ní ọ̀rọ̀ táwọn fẹ́ rọ gbogbo ọmọ Yorùbá pátápátá káwọn tó máa padà sí mẹ̀kọ́ lónìí ọ́ làwọn dúró tán tẹ bá ń gbọ́ pé àwọn kan ti sá padà àwọn kan ti gbowó bàbá yorùbá wọn náírà rí o lórí ọ̀rọ̀ yorùbá nation mi lè sọ tá a bá wọn mọ́ bá ń lọ létà bá ń dádì ẹgbà omi lélẹ̀ yẹ ẹ bá wa mú table water wọn ò jẹ́ anybody ní sísì rí o wọ́n tó bá dẹ̀ ló fún wọn rí o lè yọjú àwọn lọ́ fún wa ta fi ṣe rálì mẹ́kọ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ṣùgbà kóso bọ̀ kí ni mò ń sọ bàbá dúró tán láì wo tó wó ǹjẹ́ mọ̀ pé àwọn àwọn òbílẹ̀jẹ́ ènìyàn wọ́n tún ti ń torí bàbá yìí ṣèpàdé nílùú mẹ̀kọ torí wọ́n gbà wá láàyè a ṣe rálì ní mẹ̀kọ èmi wá ń sọ wípé ṣé ẹ mọ̀ pé bó ṣe ṣe náà nìyẹn tí wọ́n lọ ń gbé àwọn èèyàn wa nílé bó ṣe ṣe náà nìyẹn tí wọ́n ń kidnap àwọn èèyàn wa torí ọ̀rọ̀ aṣọ Yorùbá nìṣàn lọ́rùn wọn títí bàbá yìí lè rí bẹ́ẹ̀ o kẹ má ba bá nǹkan tí ẹ ò lérò la ṣe ń wọ́n nu yín bàbá òde sọ pé àwọn ń padà up till now ṣe mọ̀ pé inú pain làwọn kan ṣì wà lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí lọ́mọ Yorùbá nation tẹ lọ pa láyé tòrò ẹ tí ì mọ nǹkan tó sì máa padà dé báyìí lẹ́yìn tẹ́ ṣerú nǹkan yẹn torí pé nǹkan máa ṣe yín afẹ́kẹ́ ti bàjẹ́ yín bọlẹ̀ kó tó go too far la ṣe tètè ń pariwo adẹ̀ ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ̀ ṣì ń ṣe Yorùbá nation tọkàntọkàn wípé ẹ má bẹ̀rù àtẹ̀yin tẹ̀ wà nílé àtẹ̀yin tẹ̀ wà lókè òkun àdàbí tó bá jẹ́ wípé àwa ń gbàbọ̀dé tó dilẹ̀ Yorùbá àbí tó nípa afẹ́ jẹ afẹ́ mu la ṣe la bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé Yorùbá fẹ́ dá dúró ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ìlérí Olúwa la fẹ́ kó wá sí ìmúṣẹ kò ní hun wá bàbá kan wà ń bí lọ́wọ́lọ́wọ́ báyìí sí mi ò lè sọ bóyá máa fojú wọn hàn bí bàbá wa ṣe fojú wọn wọ̀nyí tó jẹ́ pé torí ọ̀rọ̀ Yorùbá nation àwọn ọmọ wọn ò lè lọ skul mọ́ torí ọ̀rọ̀ Yorùbá nation mo ní bàbá kan bíi náà wọn ò lè ṣí ṣọ́ọ̀bù wọn ò lè lọ sọ́fíìsì mọ́ ǹjẹ́ mọ́yá àwọn tó ti gbé torí ọ̀rọ̀ Yorùbá nation tó ti gbélẹ̀ ni mo fi máa ń sọ pé Yorùbá nation ó póríṣi mẹ́ta àwọn kan ṣe tọkàntọkàn tí kúkú ti yíyè ẹ má jẹ́ kí wọ́n kábàámọ̀ ẹ má jẹ́ kó ti kábàámọ̀ bẹnu torí ìwà ẹ̀mí àti yín àwọn ẹ̀mí ayé àtijọ́ yẹn ẹ má jẹ́ ká tún gbé wọnú Yorùbá nation níbi tọ́rọ̀ dé yìí no going back ni o kò ṣeé padà mọ́ December lọ́tún sọ àwọn onítìrí ní December ni bàbá wa Chief Sunday Igboho doctor májàsọ́lá Igboho òòṣà ẹ̀wọ̀n kí mi ti wà pẹ̀lú yín bàbá <laughs> from day one èmi yìí náà wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì fún mi wọ́n kọ́lé fún mi kò ń ṣe nínú abúlé nínú búkà kò ń ṣe níko ní Lekki ní outrob of Lekki mo resign torí mo rí ìgbésẹ̀ tí bàbá bàbá wa ṣe Sunday Igboho doctor tí wọ́n gbé lórí Yorùbá Nation mo fi sílẹ̀ mò ń wọgbó mò ń wetí òkun mò ń káàkiri orí òkè ẹ wo kíní kan wà ó burú ju èpè lọ àdàbí ló ń jẹ́ ẹ má kàn dá àwọn ènìyàn sí free kẹ́tù wá yọsẹ̀ o December ò gbọ́dọ̀ yẹ o ẹ̀bẹ̀ là ń bẹ gbogbo ẹ̀yin àgbààgbà olórí wa o bàbá àsìkò ti dé o ọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ bá àwọn èèyàn wa sọ ẹlẹ́ fẹ́ béèrè nǹkan kan. a ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. yes sir. nítorí ọba ẹ̀tìbìtìràn ó nu ọjọ́ ẹni tó ń dùn ó di lẹ́nu ijọ́ mẹ́ta gbogbo ẹ̀ tutù lọ jù mo wá pe àkótí ẹ̀rí ìpè àpótí ẹ̀rí ó lè gbé fóònù mo níbo là ń lọ ẹ̀kẹsẹ̀ wa bọmi tán a ò lọ lájú a ò lọ níhìn èmi kéètì nǹkan bẹ́ẹ̀ ó ní à bàbá kò rí bẹ́ẹ̀ mo ní kò rí bẹ́ẹ̀ bó là ń lọ a ti lójú kan ṣo àkàntà kú sójú kan ṣo ni bíi mọ́tò tí ò ní táyà mọ́ bó dogun kó dogun bó dìjà kó dìjà ni bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ò ṣeé ṣe àìdáwọlé. ṣé ẹ̀ ń gbọ́n tí ẹ̀ ń gbọ́n tí bàbá ń sọ báyìí o bàbá ló ń sọ̀rọ̀ báyìí kì í ṣe mi ọmọ ló ń sọ̀rọ̀ o àwọn bàbá ló ń sọ̀rọ̀ pé tí ò bá ṣeé ṣe mọ́ ẹ tètè lọ dáálọ́gì pẹ̀lú olóṣèlú kẹ́ ẹ má rísíkì láì fa àwọn èèyàn ju wípé kẹ́ ẹ kàn dádé pọ́ọ̀sì kẹ́ wá sọ wípé ká ṣe sùúrù ká ṣe sùúrù lọ ẹ̀yìn tó máa ní òdà nínú àwọn program mo ní tó bá ṣeé ṣe ẹ jẹ́ kó dìbò wọn torí pé ìdìbò wọn yìí kò bímọ rí lẹ́yìn ìdìbò wọn kádẹ̀ gbé gbèsè tá a fẹ́ gbé a máa tún rọ́pọ̀lọpọ̀ wọn kan tó máa sọ̀pọ́ọ̀tì wa ṣùgbọ́n àwọn èèyàn ní pé mo ti gbowó lọ́wọ́ olóṣèlú mo dẹ̀ dákẹ́ títí tẹ fi pariwo tẹ fi gbé twenty twenty two sí mẹ́mórì àwọn èèyàn ẹ ti wá gbé sí tán o àṣàṣì ò ní mú o ọlá àṣàṣì ò mọ́jọ́ èdè òdì bàrà ẹ jọ ẹ má jẹ́ kásá sí ohun tó wá tún mú kẹ́ ẹ tún yí kíní kúrò ní twenty twenty two wẹ́ ọlọ́run nìkan ló ló ní déédéé lọ́wọ́ o ẹni tọ́lọ́run wá dẹ̀ pa èèyàn ò lè pa ṣùgbọ́n àwọn èèyàn mo ní bọ̀dá kan mo ní bọ̀dá kan tó ń sọ fún mi pé ìgbà táwọn tó gbọ́ pé àwọn tiẹ̀ gbọ́ declaration ó tiẹ̀ máa ṣeéṣe kò ṣeéṣe pé àwọn kan gbọ́ declaration pé high blood pressure àwọn dẹ̀ lọlẹ̀ ẹ mọ iye ẹni tí tiẹ̀ ò lọlẹ̀ tó ṣe bẹ́ẹ̀ kù tí ẹ̀ dẹ̀ gbọ́n kankan tá ò dẹ̀ mọ̀ nǹkan tó pàṣà lórí ọ̀rọ̀ yìí ẹ jọ ẹ jẹ́ kí ẹ̀mí àwọn ènìyàn ẹ jẹ́ kó jẹ wá lógún o irú bàbá yẹn sì wọ́n pè mí mi ò kàn sọ fún yín ni wọ́n pè mí pé àpótí ẹ̀rí ibo lẹ̀ ń bọ̀rọ̀ lọ ládùrún tẹ́ wá ṣe nílùú ìmẹ̀kọ tó bá gbọ́ tíjòyè gbọ́ tí gómìnà Ògùn state gbọ́ kí ló wá dé tá a gbọ́ nǹkan kan mọ́ ohun tá à ń gbọ́ ni pé ẹnìkan ná fúláàgì ẹnìkan ò ná fúláàgì wọ́n lẹ́ lọ́dọ̀ wọ́n ló lọ́dọ̀ ìyákogi wọ́n ní ìyákogi àti ẹ̀ ṣe declaration wọ́n ní o dalẹ̀ wọ́n lo búgbòho wọ́n lo nígbòho gbòho fẹ́ mọ́ ní dádì ẹ ṣáà yọjú sí wa tẹ́ ẹ bá lè yọjú ẹ mọ ọmọ tẹ́ ẹ ní kàkà kí n gbà fún májẹ̀mú ìpè ni mo ṣe dá dúró lórí struggle yìí ni mi ò ṣe kí n bẹ́ anybody ṣe ìwọ̀nba àwọn tọ́lọ́run sọ pé àdìjọ máa wà yìí ọlọ́run ló yé bá ṣe dìjọ wa o kò yé mi náà o torí pé tí mi ò bá rí mọ́lẹ̀ mi ò kí ń rìn wọn ò kọ́ èmi bẹ́ẹ̀ ibi tẹ́mi dẹ̀ ti kọ́ṣẹ́ wòlíì gàárì àti èso lẹ máa jẹ fódìdí ọdún kan títí tẹ ẹlòmíì ní ọ̀sà kí ló dẹ̀ fà torí pé inú nǹkan tẹ́lòmíì fẹ́ jẹ ló jẹ́ kó máa parọ́ so wọ́n tó bá ti jẹ́ pé o ti kọ́kọ́ ṣẹ́gun one thousand kílógún one thousand ìgbéraga owó obìnrin àtóúnjẹ ayé ó máa rọ̀ ẹ́ lọ́rùn gan o ò ní ka nǹkan kan sí tó o bá jẹ wàá dúpẹ́ bó o jẹ wàá dúpẹ́ so mi nítorí pé mo fẹ́ jẹun àbí torí pé mò ń wóbìnrin kan tápá mi ò ká àbí torí pé mo fẹ́ máa pera mi ní tí mi ò jẹ́ kí n wá lọ máa sọ tí ọlọ́run ò fi hàn mí ohun tó dá mi lójú ni mò ń sọ o wípé òjìji Elédùmarè dé fúnlẹ̀ Yorùbá ẹ má fọwọ́ ra wa pa ẹ má fọwọ́ ra wa ba nǹkan tó bá jẹ́ tó ti dáa jẹ́ ní bàbá yìí náà fi ń sọ̀rọ̀ báyìí wípé ẹ jọ ẹ̀yin àgbààgbà àwọn ti gbé gbèsè tẹ́ni káwọn gbé nílùú mẹ́kọ àwọn ń dúró de return àwọn ò dẹ̀ bẹ̀rù anything làwọn tún ṣe ń sọ ń sìn pé kí ló wá ń ṣẹlẹ̀ kí ló ń dá wa dúró dáàdi ẹ jọ bóyá lè bá parí ọ̀rọ̀ yẹn sà. so nǹkan tí èmi fẹ́ sọ kò ju pé ẹ ẹ ṣe wà nílùú òkè à lọ́dọ̀ Ọlọ́run pé ẹ bá a bá ṣe léyìí a níjọba ní bá a bá ṣe tòun yẹn fúlàní ti yín wa ká kèso kéèyàn kó jí láàárọ̀ kó kéèyàn wọ ọkọ èèyàn lóṣoojú èèyàn báyìí ṣé ní ọba màálù kan máa jẹ nǹkan ẹ ká má tó wí làní bàbá ṣe èmi èmi tèmi o odùfẹ́ nígbà tá a bẹ̀rẹ̀ àti àpótí ẹ̀rí mo sọ fún pé ṣé mo bá dógun sílẹ̀ ṣé wọ́n lè help mi <laughs> lónìí má ṣe bá a mú. èmi gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá yín ni bàbá ń béèrè lọ́wọ́ ẹ o màá pa fúlàní mẹ́ta mẹ́rin <laughs> mo ní wọn lè dá mi pa ó ní kí ni mo ní mo ní à mo ná lọ́hùn wọn ò lè rí mi mú ṣùgbọ́n dé ẹni tí ó rà. bàbá kì í ṣe o ṣùgbọ́n ẹni tó bá wá dà wọ́n láàmú lọ sọ. wọ́n jẹ oko mi lójú mi wọ́n da màálù sóko wọ́n jẹ pákí hmm. níṣojú mi tí mo fowó ro ọmọ nàìjíríà ẹ dákun ẹ gbà wá o ẹ ṣàánú wa o particularly àwọn ọmọ yorùbá yorùbá nation yorùbá ẹ ṣàánú wa àwọn olórí wa ní yorùbá nation ẹ jẹ́ ká ẹ jẹ́ ká mọ̀ bí tá a ń lọ. fúlàní kò máa lọ sẹ́yìn náà lè rẹ̀rẹ̀ gbẹ́jẹ bí abadélé sì báyìí. bàbá ẹni ẹni pé wọ́n sọ wọ́n sọ ìgalà di màálù ṣé òótọ́ ni wọ́n sọ. gbogbo ẹranko kò sí ẹran ní kò sí ẹran ní yorùbá mọ́ ó ti di màálù. ẹran di màálù. pátápátá ṣé pé àwọn kinní burúkú ìtú ní màjí wọ́n tún lóògùn. ẹ ò lè rí gàlà ẹ ò lè rókùnù ẹ ò lè rẹ́tu ẹ ò lè rí àsámù àsámù ni wọ́n kọ́kọ́ kókó àsámù yẹn ti di gbogbo màlúù. wọ́n sọ gbogbo àsámù. gbogbo ẹ̀ ló ti di màlúù. dáàdì kí ló ń jẹ́ àsámù sà. ẹran yẹn wà bí ẹni pé wọn ò gbọ́dọ̀ pa alẹ̀ kẹ́ ẹ dákọ̀ yẹn nítorí àlè pa alẹ̀ má jọ ọ̀yàn kan bì. wọn ò pa sílẹ̀ àjọ èèyàn kan ní sọ pé. ok ti pa wọn kì í dárúkọ èèyàn torí tó bá ti jọ yàn. bẹ́ẹ̀ bá wọ̀ tẹ́wọ́ sí àjọ yàn kan léyìn ojú pé ah! àmọ́ ìgbọ́dọ̀ sọ pé lágbàdá lọ́jọ́ àkùrì. tó bá sọ pé ẹran ilé ìjọ lágbàjá ó mẹ́ni yẹn lọ nìyẹn ṣé tún gbọ́ ṣé ń gbà sí ayé yẹ́sà. òyípadà. gbogbo àwọn ẹran yẹn ni wọ́n ti kó lọ. ẹ̀rọ sì gbọ́dọ̀ kì í kò sí bẹ́ẹ̀ ṣe lè yín bú tó kò ní ṣubú líka akúnlẹ̀ ni ìkúnlẹ̀ ló máa ń kú bẹ́ẹ̀ bá ṣe tán láti fẹ́ ṣòro fún ẹ ti ṣubú ni. ó ní orò tó máa ń ṣe fẹ́ràn yẹn. ó ní orò. tó bá ti pa hmm. kábíyèsí ọlọ́run. olómìn nọ̀bẹ̀ hmm. olómìn kò sí nọ̀bẹ̀ orò ni hmm. wọ́n á fi orò ń bẹ̀ àmọ́ olómìn nọ̀bẹ̀ ọ̀bọ̀ bá ti kì í sí díẹ̀ báyìí á dún jáde lẹ́nu ni ọlọ́nà. kábíyèsí elédùnmarè ó túmọ̀ sí pé ọlọ́run fún àwọn ẹranko ní àṣẹ. ẹ ó fún un láṣẹ àsámì yẹn ó yàtọ̀ fún gbogbo. láàfin tó ń lo oríṣiríṣi ewé àti egbòjà torí pé kí ni àṣẹ tó lọ ń fún ẹranko ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so dádì ohun tẹ́ ń sọ ni wípé ẹ fẹ́ kí àwọn ènìyàn wa kọ́ fìmọ̀ ṣọ̀kan ní kíákíá kó tètè gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé kó tó di pé ó bọ́ sórí. kí kálukú lọ. kí kálukú kúkú lọ kí yorùbá. àti ká wàhálà kọ pẹ́ o ṣùgbọ́n ká lè rólí ràn lọ́wọ́ bàbá ní pé ẹ̀rù ogun ò bà wọ́n o ọmọ yorùbá a ní bàbá a ní màmá ṣe ti ń rí nǹkan báyìí wọ́n ní ẹ̀rù ogun kọ́ ló ń bà wọ́n ẹ̀rù kọ́ ló ń bà wọ́n àwọn ò anything wípé ohun táwọn kórìíra láyà wọn òun ni ìrẹ́jẹ àti bàṣẹ̀jẹ́ tó fẹ́ máa boko jẹ́ balẹ̀jẹ́ bọ̀nà jẹ́ wọ́n ní ṣùgbọ́n ṣá ṣé ẹ̀yin tẹ́ ń wò wáyìí ṣé ẹ ti ṣetán láti ran àwọn àgbẹ̀ àtọlọ́dẹ ilẹ̀ Yorùbá lọ́wọ́ láti gbà wọ́n lọ́wọ́ àwọn bàṣẹ̀jẹ́ ayé bàṣẹ̀jẹ́ ọ̀nà yìí tí wọ́n sọ pé àwọn ò ní jẹ́ káwọn bàbá wa àwọn ìyá wa àwọn ọmọ wa àwọn ará wa àwọn ò fẹ́ kó jèrè tẹ́ bá tilẹ̀ ṣe tán fáwọn ọmọdé àtọmọdé àti bàbọdé àwọn náà ṣe tán pẹ̀lú yín torí náà iyán di àtúngún ọbẹ̀ di àtúnṣe ọlọ́run á ràn wá lọ́wọ́. kí December tó dé ni o. kí December ti dé báyìí. kí December tó dé. àbí kó tó lọ. ẹ àti fẹ́ ká mọ ọmọ ọkọ lọ́mọ ọkọ ká mọ hmm. ọmọ àlè lọ́mọ àlè nítorí afúnni kódà ẹjọ́ ẹ̀tọ́ yọlọ ẹ fún wa ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni. Hmm. ẹ rí i pé Nàìjíríà clear a kù sí lọ́dọ̀ eh, àwọn kan làwọn lọ ní nàìjíríà àmọ yorùbá nation a ti wà. ó dà ẹ kò bó ṣe jẹ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn yìí. èèyàn ọlọ́mú léèwé ó mu kó nítorí wàhálà ṣó yẹ kó rí kò èèyàn léèwé náà mu kó nítorí kí wọ́n. àwọn brọ́dà mi wọ́n tún dé wọ́n jọ ìwọ̀n báyìí lára àwọn nǹkan tí àwọn ènìyàn ti ń go through lórí ọ̀rọ̀ Yorùbá nation lórí ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá wípé àwọn ṣe tán àwọn ò bólóṣèlú jà àwọn ò bá gọ́fíńmẹ̀ntì jà àwọn ò bọ́rọ̀pá jà àwọn ò bá sójà jà àwọn ò bẹ́nikẹ́ni jà o ṣùgbọ́n àwọn fẹ́ àlàáfíà fún ẹ̀mí àwọn àwọn fẹ́ àlàáfíà fún ọmọ àtìyàwó àwọn àwọn dẹ̀ rí wípé ohun tó ń ṣe fún Yorùbá wípé kò dáa wípé ìdí nìyẹn táwọn fi dá dúró wípé òun ló fà á táwọn fi mọ́ mọ́ àwọn kúrò ní skul tó wà torí ìsọlẹ́nu now ǹjẹ́ lè ṣàlàyé kí ló fà tó wá di pé ẹ mọ́ ọmọ kúrò ní skul tẹ́ stop iṣẹ́ ìyàwó tẹ́yìn náà tún stop bísínẹ́sì. lórí yorùbá nation yìí. yorùbá nation máa wá ṣe nǹkan báyìí o. a ti gbé sí ọkàn lọ́jọ́ tó ti pẹ́ pé kí declaration kò wá kí declaration kò wá hmm. láti last year títí di time yìí so àkókò tí a gbọ́ pé ìyá declare inú mi dùn fífi mi wá sílẹ̀ gan nítorí ẹ̀mí ń pé àsìkò tẹ́ gbọ́ pé màmú ní tìrí declare. pé wọ́n clear? pp mi wá sílẹ̀ because pp mi máa ń ráìsì ni because mo ti gbé kinní yẹn lérí ládùúgbò tí gbogbo àwọn èèyàn ti mọ̀ mí mo lè lọ sí ẹnu iṣẹ́ mi chairman park ni mí ní ní àjà. mi ò fẹ́ kẹ́ mi ò fẹ́ kẹ́ sá gbègbè yẹn mi ò fẹ́ kẹ́ sá gbègbè yẹn chairman park kan ni mí. chairman park kan ni mí hmm. so táwọn èèyàn dẹ̀ mọ̀ mí dáadáa. kó tó di pé ẹ di Yorùbá nation. kó tó di pé mo di Yorùbá nation. Hmm. so àtìgbà tí mo ti di Yorùbá nation mi ò lè má mi ò lè lọ sí páàkì mi ò kì í lọ sí páàkì mo ti lọ sí páàkì mi ìsìn ó ti tóṣù mẹ́fà. ó túmọ̀ sí pé lára àwọn tí iṣẹ́ bọ́ lọ́wọ́ wọn torí ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀yin náà wà ń bẹ̀. mo ti yes mo ti lọ sí páàkì mi ìsìn ó ti tóṣù mẹ́fà àti mi ò kì í lọ sí páàkì hmm. àwọn ọmọ mi tó wà ní yunifásitì mo withdraw wọn eléyìí tó wà ní secondary school mo withdraw wọn because tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ àwọn olóṣèlú wa ẹni tó bá ti ń sọ̀rọ̀ nípa Yorùbá nation ẹni tó ẹnikẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ nípa Yorùbá nation wọ́n ti máa hmm. tájẹ̀tẹ̀ wọ́n ti máa ṣe anything wọ́n lè ṣe fún so nǹkan tó jẹ́ kí n withdraw àwọn ọmọ mi ní school nìyẹn so pé kí ọ̀rọ̀ kí a bá wọ orílẹ̀-èdè tiwa tó jẹ́ Yorùbá nation àwọn ọmọ mi máa continue school wọn. ẹ̀ẹ́dẹ̀ ní jẹ̀bi lágbára Ọlọ́run so wọ́n máa continue school wọn but nígbà tó jẹ́ pé à ń fi ní dèní à ń fọ̀là ń dọ́là à ń fi kíní. ìrètí pípẹ́ dẹ̀ máa ń farẹ̀wẹ̀sì ọkàn. ó máa ń farẹ̀wẹ̀sì ọkàn so òun ló mú wa pé kí wọ́n jọ kí wọ́n bá wa ṣe kínní ní kíákíá. so ní kókó ohun tí ẹ̀yin náà ń sọ ń kú ni pé ẹ̀ ń bẹ gbogbo àwọn tó jẹ́ olórí lórí ọ̀rọ̀ Yorùbá yìí wípé àwọn ènìyàn ti ń ní ìdá ìdá ìdága ó ti ń dá àwọn èèyàn lágara wípé ohun tó bá fẹ́ ṣe kó tètè ṣe ká má kàn fà àwọn èèyàn sí suspense débi wípé àwọn èèyàn máa wá máa ṣàìsàn wọ́n á máa kú ikú tí ò yẹ kó kú torí pé tension ti wà lára ṣé kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣeun gan sa ẹ màmú ní tìrí ti ń gbọ́ báyìí Chief Sunday Igboho ń gbọ́ bàbá akíntóye ń gbọ́ báyìí pọfẹsọ akíntóye ìmáàmù ní Ìlọrin bàbá Ìlọrin màmá kogi ìlàbẹ o àdúró rẹ ẹjọ o ẹ bá wa ẹrù ó bá yín ẹ ò bójú láti claim pọmọkọ ilẹ̀ bàbá yín ní ẹ ṣeun kì í ṣe bí ogun kì í ṣe bí ọ̀tẹ̀ ohun tá à ń sọ ni wípé a fẹ́ kí Yorùbá kó ní àlàáfíà ẹ̀yin kan tẹ́lẹ̀ fẹ́ dìbò náà à má dìbò àbẹ gbọ́ kí mi bá yín jàrí àbẹ gbọ́ kí mi bó yín rí ohun tó máa bí ni kò ní ṣàì bí ni tó bá ti yá àwọn ògbógun tọlọ́pàá gbógun ti sójà sójà ni kó má gbógun tirẹ̀ ọlọ́pàá ni kó má gbógun tirẹ̀ ohun tá à ń sọ ni wípé ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó dúró àti wípé gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe ká tètè ṣe lásìkò kí ọjọ́ tó lọ mo wá gbàládùúrà o lábẹ́ bó tilẹ̀ òǹkó rí ẹ̀yin ìyá mi ẹ̀yin màmá mi kò ní sun yín o kò ní rẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ kílẹ̀ Yorùbá lójútùú gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ kílẹ̀ Yorùbá tòrò gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ kílẹ̀ Yorùbá dára lágbára Ọlọ́run ilé yín á tòrò ọ̀nà yín á tòrò iṣẹ́ yín á tòrò lágbára Ọlọ́run ayé tèmi ti yín á tòrò mo tún lóore ọ̀fẹ́ lé ní o látòdìdí Ìlọrin kẹ́lì mọ̀ páwọn èèyàn ò <laughs> tó bá gorí òrùlé elédùnmarè nìkan ló mọ ibi tí iná lè dé ẹ wò ránṣì bàbá tẹ ń wò yìí onílé ọlọ́nà ni wọ́n àbírí tẹ́ ẹ rí wọn wọ́n jẹni tẹ́bi ń pa àfiwọ́ tó bá fẹ́ dìtẹ̀ ó dẹ̀ kú ẹ kú ọlọ́run ẹ worú bàbá yìí láti odidi Ìlọrin torí ọ̀rọ̀ Yorùbá lọ fi wá wọn láwọn náà lọ́rọ̀ kan láti sọ olórí ẹ̀sìn kan ni wọ́n o òdúdẹ ni wọn wọn kì í ṣe àìmọ̀ fólóko lọ́pọ̀lọpọ̀ ibi dádì you are highly welcome sir ó dàbí pé lọ́rọ̀ kan tẹ́ fẹ́ sọ fáwọn ọmọ yorùbá. Eh, mo kí gbogbo àwa yorùbá. yes sir. ǹjẹ́ àwa yorùbá ṣe tán ìbéèrè mi nù ǹjẹ́ àwa yorùbá ṣe tán láti gbàrà wa lẹ̀ ìpín mélòó ni yorùbá wà ọ̀nà mélòó ni yorùbá dé dúró ǹjẹ́ yorùbá ṣe tán kó tó di pawó lọ́wọ́ kú ni bàbá tí ń kọrin ní lọ́dọ̀ wọn yìí ti ń jẹ́. bàbá Ògúndé. bàbá Ògúndé oní Yorùbá rororo ẹ ògbà tí wọ́n ti ń kọrin òun rororo bí náà alẹ́ ǹjẹ́ àwa ẹnu Yorùbá kò báyìí ǹjẹ́ a ṣe tán láti gbára wálẹ̀ báyìí àwọn Fúlàní ankíbòsí Fúlàní Fúlàní nìkan kọ́ nípa wa o ẹ̀yẹ ká máa tanra wa a kàn tanra wa ní wàláì. ọ̀tẹ̀ náà ń pa wá. ọ̀tẹ̀ gẹ́gẹ́ kọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olówó nàìjíríà tí wọ́n ra màálùú ní ń pa wá. Ah, ibo ni bàbá tún gbọ́rọ̀ jáde gbà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó nàìjíríà tó ń ra màálùú. Ah, èmi tó ń bá ra màálùú fún mi fílàní fílàní ó fi jẹ kó lọ ni. Hmm. tẹ ẹ bá wá ṣe wàhálà kan tí ẹ bá pa fílàní kan bí tẹ ẹ bá bá fílàní kan jà àwọn wo ni wọ́n lọ bá àwọn olówó nàìjíríà. Hmm. àwọn tí wọ́n ń ṣe jàǹbá fún wa nù ni o hmm. kìí ṣe pé fílàní gangan ní ṣe jàǹbá fún wa àwọn olówó wa gangan tí ń jẹ́ olówó yorùbá ní ń pa wá hmm. ọba yorùbá ló ń pa wá ọlọ́láàlú <laughs> ní ń pa wá tábà ń kà ń parọ́ wa kà ń tanra wa jẹ ni fílàní ní ń pa wá haúsá kan ní ń pa wá kí kan haúsá pẹ̀lú pípa wọ́n mọ lé wa nù àbí wọ́n mọ̀ nà wá. Hmm. àwọn olówó wa gangan ni wọ́n ń pa wá ẹni tí wọ́n ń gbàbọ̀dé fún wa olóṣèlú olówó ọlọ́lá torí pé àwọn ni wọ́n ń kó màálù fáwọn fílàní. wọn ò fẹ́ kówó wọn tán. ọlọ́run sì mú wọn náà hmm. torí pé wọ́n padà jí màálù wọn kó lọ náà ni wọn bá jí màálù wọn kó lọ wọn máa pe eh, jésù kan ní oṣù kínní kan gbogbo màálù tó sì ń rì mọ́lẹ̀ yìí eh, òfojọ́ kejì ọjà ní. àṣẹ. Eh, súnmọ́láyà mútu fi yá wà láyà yá tó bá di lọ́la kan ìṣẹ́jú kan ni odidi páànù ẹ̀ bá ra pósí páànù kan ni ẹ̀ bá ra yíkalẹ̀ kan ni àmọ́ kẹ́ ẹ pé àwọn ọmọ wa wọ́n mọ̀ bá jìyà lọ́la ẹ̀yin olówó wa lèmi bá wí o èmi ò gbà pé fúlàní nípa wa o hmm. àwọn olówó nàìjíríà nípa àwọn olówó ìtajà jẹ́ yorùbá gangan là ń ṣera wa. ó kó sínú táǹkì inú sọ́kàwé tèmi ó sọ nìyí o tèmi dẹ̀ ń pa àwọn mẹ̀kúnnù kí ló ṣe fún wa lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tó wà nílẹ̀. Eh, gbogbo ẹ̀yin tí à ń bá sọ tẹ̀lé ẹ̀fẹ́ tẹ̀ ń lépa àwọn ẹ̀mí ẹlẹ́mìí kiri tẹ̀ ń pé kán á kú wọn ò kú lọ́la ẹni tí ọlọ́run ọ̀pá kò ní kú ẹni tí ọ̀dẹ́ mi ò yé pẹ̀ mí ẹni tó lẹ̀ mí ní gbẹ̀mí hmm. ẹni tó ní ẹ̀mí ní gbẹ̀mí kí wọ́n lè bá a ṣe rí ibú ni hmm. tó bá ní kọ́ lọ́pọ̀ ẹnìkan yóò gbowó rẹ̀ àti ẹni tó wọ́n lọ gbowó rẹ̀ àti ẹni tó lọ pààyàn ẹni tó lẹ̀ mí ló gbẹ̀mí o hmm. ẹni tí ó sì dẹ́mi ò lè pẹ̀mí tọ́lọ́mbá ló àsìkò kú dé ẹ̀ ló kú àmọ́ gbogbo ẹ̀yin èèyàn ẹ ronú pìwàdà Barrister kọ́kọ́kọ́ lórin ẹlòmíín náà tún kọ́kọ́kọ́ lórin àwọn Fẹlá náà tún kọ́ lórin àwọn náà dà àwọn tó ń wá kọ́ lánàá wọn a máa ròyìn wọn dáadáa tí wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́ ròyìn ìṣẹ́ náà dáadáa yíwà padà Sunday Igboho tẹ́ ń lé kiri tó bá wù yín ẹ̀fín lẹ̀ bó bá wù yín ẹ̀tún máa ẹ̀tún máa lé kí tọ́lọ́ni ọ̀sẹ̀ lè rí Sunday Igboho. àṣẹ gbogbo àwọn bàbá bàbá tẹ̀ ń torí wọn torí pé kí wọ́n lè bá Àjàyí tọ́lọ́ ni ọ̀sẹ̀ lérí ẹ̀dá ẹ̀nà bá dérú lérú tọ̀ èmi sọ tèmi èmi kìlọ̀ fún yín ni èmi ò sọ pé èmi ọ̀bẹ nìkan kan jà èmi òun ò sì ní kí wọ́n bá yẹn jà láti Ìlọrin àmọ́ ẹ ronú sí i. gbogbo ẹ̀yin oníṣẹ́ bí láàrin olówó láàrin bọ̀rọ̀kìnní à ń rí kinní kan máa ń lẹ̀ à ń ra eré ẹja mọ́lẹ̀ ẹjọ́ kan jọ́ kan láyé àǹfààní náà ni àtẹni tó rán wọn àtẹnibọ́ tí wọ́n rán ìjọ kan náà rà kú ọdọ àárọ̀ ká sun re o. ẹ ṣeun sà ọ wá lọ́tọ̀ lọ́jọ́ ẹni ọ̀tọ̀ lọ́jọ́ lọ́jọ́ ọjọ́ lọ́jọ́ ìgbà onígbà àwọn ò ní bá wọn lò mí ò ní bá wọn lò gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi gbogbo ẹ̀yin tẹ́ ń bá wá ṣe àpọ́kàsì ẹ̀ ní bá wọn lò ìgbà tí yín lẹ máa lò ẹ̀ ní ṣayé aláyé ẹ̀ máa ráyè tí yín ṣe Yorùbá nation no going back we have gone too far than going back but if there is any amendment for us to make among ourselves. This is the hour to make it because tomorrow may be too late. Thank you for your time. Thank you for the energy shared. Thank you for one love. Lágbára Ọlọ́run a máa ríra wa bá. Ẹ ṣé orúkọ mi ò yí padà. Olúwaṣẹ́gun tó lọ pẹ́ tí mo yàn mọ̀ sí wòlíì akọrin àpótí ẹ̀rí láti Nazareth before now àpótí ẹ̀rí ilẹ̀ adúláwọ̀. Ẹ ṣeun.